ايوم هم mú ترى lọ sínú tíra so مذكرات ابن القرية والكتاب الجزء الرابع تي a أبا lọ page 630 وقد جس صدام نبض أمريكا بحديثه مع السفيرة الأمريكية في بغداد ماذا يكون موقف أمريكا لو غزا العراق الكويت Qardawi sọ ní page 630 mudhakirat ibn qaryat wal kutab al-juz' rabi wọ́n ní ah, Saddam Hussein ó ń try láti mọ kí ni ó jẹ́ reaction America ó ń béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ ambassador lóbìnrin tó ń represent America ní Baghdad ìyẹn ní ìlú Saddam Hussein ní Iraq Saddam Hussein try láti mọ kí ni ó jẹ́ stand America tí àwọn bá ti attack Kuwait kò ń ṣe Salafi 1990 ló sọ eléyìí sí o Kordawi gangan ló sọ sínú tírà rẹ̀ ní Mudhakirat Ibn al-Qaryati wal-Kuttab al-Juz' ar-Rabi volume 4 page 630 ó ní Saddam Hussein try láti mọ kí ni ó jẹ́ stand America ọ̀dọ̀ ta ló ti ń béèrè ó ń béèrè lọ́wọ́ ẹni tó jẹ́ ambassador titi amẹ́ríkà ní Baghdad tó ń ṣe capital Iraq Saddam Hussein fẹ́ mọ̀ kí ni opinion amẹ́ríkà kí ni stand amẹ́ríkà ẹ wá gbọ́ nǹkan tọ́mọ obìnrin kẹfìrí yìí tó sọ fún Saddam wa qalat safira Qardawi sọ pé safira ambassador yìí sọ yìí pé siyadata rais Mr. President laysa baynana wa bayna al-Kuwait mu'ahadatu àwa àti Kuwait àjọ ní àdéhùn wípé téèyàn kan bá àtàkì wọn a máa ṣe kíni a máa come to their aid a máa defend wọn ẹ wo ọ̀rọ̀ tí kèfèrí obìnrin tó sọ fún Saddam Hussein kò ń ṣe sálàfí 1990 báwọn kan ṣe ń claim ló sọ o láti kò ń ṣe ẹni tán pín sálàfí 1990 ló kọ àfa àwọn ìkwánù òun lẹni tó ló kọ ọ̀rọ̀ yìí ó dẹ̀ ń bẹ nu tíra rẹ̀ tí mo ń ká jáde yìí Oni Saddam Hussein try láti sample opinion ó try láti mọ kíni stand America lọ́dọ̀ ẹni tó jẹ́ tani tó jẹ́ ambassador America ni ilu Iraq ni capital Baghdad ọlọ́mọbìnrin yìí ó ní kò sí àdéhùn pé anybody ba attack Kuwait àwọn máa come to their defence àwọn ò ládéhùn yẹn o. Kuwait kí ni Qaradawi sọ lẹ́yìn ẹ̀ faka anna hadha ọni <coughs> faka anna hadha an-naw' min al-idhni aw ala fikrat al so bí ìgbà tó ṣe pé eléyìí bí permission àbí bí ètìyàn láti lè jà wọ́n lógun bí ìgbà tó ṣe pé èèyàn rí approval láti ja kuwait lógun lọ́dọ̀ ambassador yẹn ló ṣe rí kọ̀dọ́yọ́wá ní bakina ayyaman fi london à ń bẹ for some days ní london àwòdọ̀ hiyataha ma ilham wa oladiya ilham yẹn ó jẹ́ ọmọ kọ̀dọ́wí náà so ìyẹn jẹ́ uh, side kan nínú tíra yìí tí a bákan náà lára wọn kan tí Qaradawi tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí tábàlè lọ ka láti ibi tí mo sọ yẹn àbí before bẹ́ẹ̀ gan ṣùgbọ́n mo kàn try láti jẹ́ káwọn èèyàn ká mọ point àwọn kan tá ti sọ̀rọ̀ púpọ̀ lélẹ́yìí wọ́n ní wọ́n ní summa tada'a والدعاة نبي 632 وني ثم تدعى العلماء والدعاة وأهل الرأي إلى مؤتمر للعلماء بمكة المكرمة وني أوا أفا أوا دعاة أوا تيوا جانيتي أوا نا نيرو لتوشي أقوى وان أقوى وان واسي كونفرنسي كاني مكة للبعث في الغزو العراقي للكويت láti lè wo ogun tí iraq fẹ́ ja kuwait wakaifa nunkidul kuwait bó la ṣe fẹ́ gba kuwait lẹ̀ wàmàlúwájib alal umma kí ló jọ́rọ̀ lórí umma wàmàlúwájib alal ulama kí ló lórí àwọn afá وقد حضر شخصيات كثير من أقطار شتى من بلاد العرب وبلاد العجم wọ́n ní àwọn personalities tí wọ́n pọ̀ wọ́n wá láti ìlú lárúbáwá àti ìlú àwọn elédè mìíràn wàtàhádàtù wọ́n sọ̀rọ̀ wàkútàràhù wọ́n mú ìmọ̀ràn wa wànákàṣù wọ́n ṣe nìkọ́ṣù وقد ألقيت كلمة قوية متوازنة حازت القبول لدى الحاضرين wọ́n ní àwọn sọ̀rọ̀ that is Qaradawi sọ pé àwọn sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó ní agbára tó ṣe pé ọ̀rọ̀ tó wà balance tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn support ẹ̀ so lẹ́yìn wọ́n ní mada mashru'iyyat al-isti'ana bil american wọ́n ní bóòlù ti tọ́tó pé kan wá ìrànlọ́wọ́ amẹ́ríkà wọ́n ní wa kanat nuqtatul khilaf al-asasiyya wọ́n ní lára nǹkan tó ṣe wípé ó jẹ́bi táwọn afá disagree lé lórí tó jẹ́ major kìíní tán disagree lórí iya mada mashru'iyya al-isti'ana bil min ghayri al-muslimin kal american wa hulafa'ihim òun ni kí ni bóòlù ṣe tọ́tó káwárán lọ́wọ́ àwọn tí ó kì í ṣe mùsùlùmí àwọn foreigners míì tí wọ́n ń ṣe mùsùlùmí bí àwọn Americans àti àwọn allies wọn wakuntu wani wakuntu uh, ma'i jama'a min al-musharikin نتخوف من هذا الأمر wọ́n ní èmi àtàwọn kan àwọn jàmáà that is èmi àtàwọn jàmáà kan òkúntù wọ́n ní mo jẹ́ máì jàmáà tún ṣàríkì natakhawaf wọ́n ní à ń bẹ̀rù min hadal amri níbi ọ̀rọ̀ yìí eh ìwárà lọ́wọ́ ẹni tí ó ń ṣe mùsùlùmí níbi irú iṣu tó wà nílẹ̀ yìí and yet kulu ipe kí àwọn kèfèrí kan wọlé sí di yára na ilé sí ilẹ̀ wa falaya kúrú jùmínà àtàwọn wọlé wọn ní jáde ń bẹ̀ mọ́ ويتشبث بالبقاء في أرضنا wọ́n wà ní pé kí ni wọ́n padà lọ dúró sínú sórí ilẹ̀ wa wala namliku an nuharibahum ààrẹ lágbára àti báwọn jà wa humu alladhina a'anuna fi harbina àwọn ẹ̀dẹ̀ ni wọ́n náà wà lọ́wọ́ níbi ogun wa wa humu alladhina yamlikuna kulla wasail quwwa àwọn náà ní gbogbo àwọn nǹkan agbára wa adawatiha fal awla an yata'awana al-arabu al-muslimun ba'duhum ma'a ba'dhin wọ́n ni tí ó bá mú jù ní pé kó ṣe pé káwọn mùsùlùmí àwọn lárúbáwá àtàwọn mùsùlùmí kan wá ràn lọ́wọ́ ara wọn lè mú kọ́ wàmà ti adal udwan láti lè fi gbógun ti kọjá àlà iraki wàtọ́rọ̀dìhí bákan náà láti lè fi lé e dànù wàtàrír kuwait min naili bákan náà láti fi mú kuwait kúrò lọ́wọ́ rẹ̀ wọ́n ni qala al-qailun Qardawi sọ pé àwọn kan sọ inna hadha igraqun fil khayal kẹlẹ́yìn mùsùlùmí fẹ́ parapọ̀ láti lè fi lé Saddam kúrò ní Kuwait wọ́n ní eléyìí ìmọ̀lúwẹ̀ nínú khayali ni that is bí ìgbà tí èèyàn kan lálàá lásán ni wọ́n ní fàjẹ́ṣù Saddam àwọn ọmọ ogun Saddam min haythu adadihi tabanika wo nọ́mbà rẹ̀ bákan náà wàtáàdì wàtáàdùhu wa siláhùhu bákan náà tabanika wo àwọn nǹkan ogun rẹ̀ wàtẹ̀dìríbù àti tírénì rẹ̀ la yumkinu an tuhariba juyushun arabiyyatun aw islamiyyatun àwọn ọmọ ogun tó jẹ́ ti lárúbáwá àbí tó jẹ́ ti àwọn mùsùlùmí ò lè wọn lè kọjú ẹ̀ o ẹ̀mọ̀ ìsọ̀lẹ̀ kan ta ló ń sọ ọ̀rọ̀ yìí Qaradawi wọn kan sọ bẹ́ẹ̀ la yastati'u muharabatahu illa amẹ́ríkà amẹ́ríkà nìkan ló lè dojú rẹ̀ ló lè dojú kọ àwọn náà lè bá jà wa qad ikhtalafa al-fuqaha fi jawaz isti'ana bil-kuffar fi al-hurub àwọn fuqaha ẹnu oko lórí ìwárà lọ́wọ́ pẹ̀lú kẹfìrí bí ogun wa ajaza ṣùgbọ́n ìtọ́pọ̀ jùlọ àwọn àfọ́ ní fíkíù ni wọ́n gbà wípé a lè wárán lọ́wọ́ àwọn kèfèrí tó bá ṣe pé ẹni ta lè fọkàn tán ni wọ́n wọ́n ni wà kánà rọ́tù ala dhalika bí anna hadha fil isti'ana bil káfir ala káfir àwọn kan bá tún sọ pé rọ́ o ọ̀rọ̀ tán sọ yẹn ìwárán lọ́wọ́ pẹ̀lú kèfèrí lórí kèfèrí ni o la fil isti'ana bihi ala muslim kò ń ṣe níbi ìwárán lọ́wọ́ pẹ̀lú mùsùlùmí káwọn ọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú kèfèrí lórí mùsùlùmí ثم معنى الاستعانة بالكافر ثم معنى الاستعانة بالكافر then ìtumọ̀ ìwà lọ pẹ̀lú kèfèrí an takuna anta sahiba sultan kó ṣe pé wọ́n ní o lágbára walquwa wan nufuz wọ́n ló lágbára wọ́n control kó ṣe pé òun ni control ẹ kó ṣe pé òun ló ń bẹ lábẹ́rẹ̀ òun ni ó wayati huwa awnan lak òun kàn wá kún ẹ lọ́wọ́ lásán ni أني أما الواقعون فهو أن الأجنبي والذي بيده القوة سلطان والأمر والنهي أني شما situation بيلي نيسن reality بيلي أو نيكبي أجنبي يغنغن foreigner يغنغن لأني توني أكبر أني òun ni ó control òun ni ó pàṣẹ ọwọ́ alladhi biyadi kullu shay òun ló ní kápá gbogbo nǹkan fọlùwákì ànáwọl asùlù so reality ni pé òun ní ìpìlẹ̀ wọ̀nánú fárò àwa ni à ń bẹ lábẹ́rẹ́ huwa alladhi yasta'inu bina walasna nahnu alladhi nasta'inu bi òun ló ń wá ràn lọ́wọ́ pẹ̀lú wa káwa kan àjẹ́ subordinate reality nìyẹn al-isti'anatu bil kufar li darura Qardawi ni wastamarra an-niqash tawilan níbi ìjòkó Mẹ́kà táwọn àfa wáyìí wọn náà wá ṣe niqash tawilan fi dhalika wọ́n fàá fàá fàá walakin alladhi hasama an-niza' wọ́n ní tó padà gé ìfàǹfà tí wọ́n huwa qawluhum òun náà lọ̀rọ̀ tán sọ pé innana amama darura ipe necessity ló ń bẹ ń wájú wa yìí laysa lana khiyarun ghayraha a ní option míì àyàfi òun imma naqbala ma waqa ìsìlá ká gbà á bẹ́ẹ̀ wa narda bi daya kuwait ká gbà pé kí Kuwait kó lọ kó má jẹ́ kíní dọ́là mọ́ وابتلاء صدام لا أكي صدام قصوى لوري وإما أن نقبل الاستعانة بقوة أمريكا والعفائية àbí ká gbà wípé a lè wárán lọ́wọ́ pẹ̀lú amẹ́ríkà àti kínní àti àwọn aláìṣẹ̀ fàyà wàdà kúwọ̀l kọ́dìrà alárẹ́dìrì amẹ́ríkà nìkan lágbára tó ṣe wípé ó lè pìrìvẹ́ǹtì nǹkan yìí ọmọdúnmọ́ àmọ́ dọ̀rúrà fọ̀dọ̀rúrà tó bí ọlọ́mọdúnrọ̀ ti kọ̀dọ̀wí ni wọ́n sọ wípé lókùnmọ̀tà bá ti ń bẹ níwájú dọ̀rúrà ضرورة تبيع المعذورات necessity yóò máa ṣe lẹ́tọ̀ọ́ nǹkan tí ó bá jẹ́wọ́ وبهذا انتصر رأي القائلين بجواز استعانة بأمريكا ó ní pẹ̀lú eléyìí òun ni opinion àwọn tán sọ pé ká wá ìrànlọ́wọ́ amẹ́ríkà ló fi jẹ́ pòun ló lékè ala an takhruja fawran min al-mantiqa pẹ̀lú májẹ̀mú pé tó bá dẹ̀ ti di pé wọ́n parí ìjà yẹn torí pé wọ́n lé eh, Saddam kúrò ní Kuwait tán kamẹ́ríkà náà kúrò ní region yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ báàdà ìníhà ìhtilal Kuwait nígbà tán bá ti parí ah, occupation Kuwait tí wọ́n ti lé Saddam kúrò bẹ́ẹ̀ lè annahu hamrun ma'zur torí pé nǹkan tó jẹ́ wọ̀ ni òbí halid darura necessity ló bí wọ́n máa òbí halid darura yuqaddar bi qadriya nígbà pé necessity ló bí a nífẹ̀ẹ́ lójú kọjá bó ti yẹ aláàánà tẹkírírà adam ní wúṣẹ́ ti nàdọ́rí asáàlù kọ̀dọ̀ yìí ní àfikún káso eléyìí ó dùn sọ wàlákínà sáàb wọ́tẹ̀ fi ṣùgbọ́n tó lé òun náà ní láti implement ẹ̀ فماذا الذي يستطيع أن يقول القوة المقتدرة المنتصرة ارحلي عنا وارجي من حيث جئت talento ní agbára àti sọ fún power tó ṣe pé òun ló ipe kó mọ́ lọ lẹ́yìn Qardawi wọn mú wa wọn ni mọ́ kí fi báàdì ulama Saudiya almudod lilistiana omutafasílẹ̀ kan position àwọn àfáà Saudi kan tó ṣe pé wọ́n wà against ìwárànlọ́wọ́ yẹn wakanat hunaka fiyatun ulama Saudiya Qardawi sọ wípé àwọn kan bẹ gúrùpù kan bẹ náà àwọn àfáà Saudi kọ̀dí takhadat mawqifan mudoddan li hadha al-ittijah tó ṣe pé wọ́n oppose uh, direction yìí mu'aridatan uh, li muqarrarati hadha al-mu'tamar tó ṣe pé wọ́n wà against in tó jẹ́ muqarrarati àwọn nǹkan bíi communique nǹkan kan mara wọn tó jáde ní mu'tamar yìí alladhi kana ala ra'si mufti al-mamlaka sheikh abdulaziz bin baz mu'tamar tó ṣe pé ẹni tó ẹ̀jì rẹ̀ òun ni sheikh abdulaziz bin baz sheikh abdulaziz bin baz wọ́n support. pé kán invite allied forces wá kò ń ṣe sheikh Rabi sheikh abdulaziz bin baz dókítà kan sọ ó ní àwọn sheikh Rabi àwọn ni wọ́n ṣe àwọn báyẹn lọ́nà pé nípa àwọn báyẹn òun mọ́ tí wọ́n tó ń lọ lágbàáyé allah musta'an in tí wọ́n ní wọ́n discourse níjòkó kan lọ́wí ló sọ wọ́n discourse ẹ̀ tọ́lá wọn fa wa ala ra'si awlai ulama al-mu'aridin wọ́n ní ẹni tó dẹ̀ ń bẹ tó jẹ́ olórí àwọn àfáà tí wọ́n takò at Sheikh Dr. Safrul Hawali Dr. Safrul Hawali ẹni la sọ pé as in the early middle thirties the early thirties sí middle thirties ló wà ń gbà yẹn so lára àwọn tó ń sì pè wá sí conference yẹn náà ni so lára àwọn tó ṣe pé kí ni ó sì oppose yẹn ni alladhi a'adda dirasatan qayyimatan awla al-mawdu' Kordawi ni ó prepare dirasa study tó ṣe pọ́wọ́ qayyima tó da hawla al-mawdu nípa mawdu yìí bayyana fiha tó ṣàlàyé níbẹ̀ anna amurika hiya allati khattatat li hadha al-amr ìpè amẹ́ríkà ló pláàni fún nǹkan yìí wa bayyanat lahu min qabl wa jahazat òun lẹ́yìn tó ṣe pé eh, tó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ti prepare fún láti lẹ̀ قوة الانتشار سريع وكان صدام أداتها في تنفيذ مخططها من حيث لا يدري ipe sọdáàmù dẹ̀ ní irinṣẹ́ ló jẹ́ tó wò mọ̀ fọkọ̀ darasat nafsiyata amẹ́ríkà ti stọ́dí ẹ̀mí sọdáàmù ni wàstagálẹ̀tù muhati yìí fi tàkíkì àdáfíà fi sẹ́tọ̀rọ̀ tí alẹ́lmìntọ́kọ̀ so bákanáà amẹ́ríkà wá lo àwọn ambitions tí Saddam ní láti lè fi actualize àwọn nǹkan tó jẹ́ goals ti tiẹ̀ nípa ìjẹgàba lórí region yẹn lórí region yẹn so kọ̀tọ́ ìwọ́n tẹ̀síwájú wọ́n ni wàhálì nukta muhimma wọ́n ni ilé pọ́ǹtì pàtàkì ni tusajjal ikhwanina min shababi ulama wa du'at fi mamlaka tó ṣe wípé tí wọ́n wà rìkọ́dẹ́dì fún àwọn ọmọ ìyá wa tí wọ́n jẹ́ ọ̀dọ́ tánjá àfáà tánjá olùpèpè ní mamlaka àdìpọ̀ òun náà sọ pé kí ni ọ̀dọ́ ni wọ́n olùpèpè ni wọ́n alẹ́dínà jama'u ilẹ̀ ilmi shar'i alfit asiyasi àwọn tó ṣe pé in addition kún ìmọ̀ ṣẹ̀ríà tí wọ́n mọ̀ wọ́n tún ní fíkíù síyásí wọ̀wọ́kọ̀ fún mọ́kífà al-mu'arada tí wọ́n dẹ̀ dúró ní opposition ní síyásá ti hukuma fún nǹkan tí ìjọba fẹ́ ṣe wa siyasat kibari al-mashayikh fún nǹkan tí àwọn àgbààfà fẹ́ ṣe fàhàyà umullah wa jazaa'um khayra Qaradawi ní kọ́lọ̀ọ̀ba kó bá wa san wọ́n lẹ́san dáadáa kó bá wa kí wọn kó bá wa yí wọn alhawali wọ́n wọn alhawali wal'auda walqarni wal'umar tó ṣe wípé wọ́n ti blacklist torí pé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ó ti pé àwọn safar hawali lẹ́yìn meeting conference tí wọ́n ṣe yìí tó ṣe wọ́n pe àwọn àfáwà àwọn sì dúró lórí stand it tí wọ́n ó wà di pé kán bọ́ta kán máa sọ̀rọ̀ against ìjọba máa sọ̀rọ̀ against àwọn àfáà so ló fi jẹ́ pé ìgbà tó máa fi di nǹkan bíi 1994 so al-amiru naif ọkọ̀ lẹ́tà sí Sheikh bin Baz nípa pé àwọn wọ̀nyí wọ́n ń ti àwọn ọ̀dọ́ against ìjọba wọ́n ń ba ìjọba jẹ́ wọ́n ń ṣe léyìí wọ́n ń ṣe léyìí kí Sheikh bin Baz tó buwọ́ nípa pé kan stop wọn níbi ìmọ̀ṣẹ́wáṣì so lẹ́yìn yẹn ó di pé wọ́n gbé wọn lọ sátìmọ́lé láti 1994 títí dé 99 àwọn tá a kàkalẹ̀ yìí ni wọ́n ń bẹ ní àtìmọ́lé ṣàmọ̀ pé iṣu yìí sin yóò di iṣu tẹ́pọ̀ wọ́n láwọn tán gbarata fún wọn so sálàfí 1990 sálàfí 1990 tí Dr. kan pariwo ìbíbàyé ní ibi tí nǹkan ẹ ti wá ní náà iṣu yìí ni Qaradawi jẹ́ ká mọ̀ wípé iṣu táwọn àfáà discourse ni ó jẹ́ ká mọ̀ pé kí ni iṣu tí àwọn àfáà discourse àwọn tí wọ́n yàtọ̀ tó ṣe pé wọ́n oppose ẹ̀ tọ́ba lọ wo muslimun wa oppose ẹni gẹ́gẹ́ bí kọ̀rọ̀dọ́rí gan fún rẹ̀ bí àwọn náà ṣe sọ ipe ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ikhwan ni wọ́n oppose ìkíní sọgẹ́ mo sọ tí a bá fi lè ka kíní ní àárí àtún ìgbọ́yé jùmọ̀ lọ torí mo ń try láti lè mú ní kúkúkú tọba padà sí page six twenty seven, six thirty something láti bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan tọba padà sí page 627 àárọ̀rọ̀ tí kíní Qardawi sọ láti bẹ̀rẹ̀ tó pè ní hadathul ahadath gazul kuwait so tọba 627 yẹn lọ sí 628 àárí gbogbo àwọn nǹkan tí wọ́n sọ ń sọ bí kíní ìbó ṣe bẹ̀rẹ̀ wọ́n sọ na lára ìkan tí wọ́n sọ ó ní pé ní 629 wọ́n ní 628 na wani kana Saddam قد مهد لذلك بمحاولة كسب الرأي العام العرب إلى صف إلى صفي Saddam Hussein gangan fún rẹ̀ òun náà prepare pẹ̀lú pé kí ni ó ń try láti lè fi win ní public opinion eh, sí sáfù títí ẹ̀ fàbádà ayatollah bí annahuma islam wọ́n ní ó bẹ̀rẹ̀ hàn wípé òun wà pẹ̀lú islam wa annahu lam ya'ud mutamassikan bi afkari al-ba'ath ipò wọn ò sí pẹ̀lú ìròrí bath party mọ́ bath party party tó ṣe pé àkídà rẹ̀ tako islam ni àwọn bí àwọn Saddam Hussein àti àwọn kíní uh, Hafizul Hasan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn tó ṣe pé wọ́n ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ أضاف إلى علم العراق كلمة الله أكبر قرضاوي نقول تنفي سي بي آسيا flagi iraq gbólóhùn allahu akbar wàdá akthar man wàdá akthar min marra wọ́n ní more than once ló pèpè ìlà mutamarati ni uh, indahu ó pèpè sí conference lọ́dọ̀ rẹ̀ bí Saudi ṣe pé conference òun náà pé conference lọ́dọ̀ títí ẹ̀ hashada fiya min ulama iddin man istata ó kó àwọn àfẹ́sìn jọ níbi àwọn conferences tó ṣe yẹn kún ṣẹ́yọ kan ní biladil arab wal muslimin ní àti ilẹ̀ lárúbọ́ àti ilẹ̀ àwọn musulmi li yu'lina annahu laysa didda ad-din láti lè sọ fún wọn kó kéde fún wọn kún wà against ẹ̀sìn bal huwa nasirun nasirud láti sọ fún wọn pé kí ni òun ṣe àránṣẹ́ ẹ̀sìn ni wa fi akhiri mu'tamarin aqada Qaradawi ní níbi ìparí mùtámọ́rù tí ó ṣe kí ni tó organize ṣáraka fi adadun kabir min ulama il umma wọ́n ní large number nínú àwọn àfá umma na participate minhum kọ̀dọ̀wí lára wọn sheikhuna asheikhul gazali lára wọn ni muhammad gazali wa wa sheikh abdullahi al-ansari min qatar bákan náà abdullahi al-ansari ní qatar wa ghairu ma àtàwọn وقد حرص على أن يجتمع بالشيخ الغزالي Qardawi ní Saddam Hussein ó ṣe gbìyànjú ó ṣojú kòkòrò láti ní mítìn pẹ̀lú Ghazali qabla sáfàrí ṣíwájú kí Ghazali tó travel padà ishtiman khasson ní ìjòkó mítìnì tó ṣe pé kí ni yóò jẹ́ pé òun àti Ghazali nìkan tọ́lá lè muddati sa'atain fún two hours náà fi ṣe mítìnì yẹn وتأخرت طائرة التي تقله plane tí ó máa gbé Muhammad Ghazali olóyin oṣèkìní ó wà delayed hatta intail ijtima títí tí wọ́n fi parí meeting yẹn وقال الشيخ الغزالي Qaradawi ní Sheikh Ghazali wá sọ yí pé yabdu anna ar-rajul taghayyar látara meeting tí mo bá ṣe ó rẹ̀ pọkùnrin ti change kúrò ní ìròrí bath party tí a mọ̀ wa subhana muqallibil qulub ó ní mímọ̀ ọba tí mọ̀ yí ọkàn padà ọ̀rọ̀ tí Muhammad Ghazali tó ń sọ fún Qardawi léyìí Qardawi ní wàhálà Sheikh al-Ansari yatahaddathu anhu wa ka'annahu ahadu abtal al-Islam Qardawi ní Sheikh Abdullah Ansari bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nípa Saddam Hussein bí ẹni pé lára àwọn heroes Islam ni wa kana akhuna Sheikh Ahmed Buzai yasin fi kuwait min akbari du'ati saddam so lára àwọn tí wọ́n ń pèpè sọ́dọ̀ saddam hussein kọ̀dọ́wí ní ọmọ ìyàwó Ahmad Buzai Yasin lára àwọn tó fi ń pèpè sọ́dọ̀ Saddam kọ̀dọ́wí wá ní wa kuntu akhtalifu ma'ahu bi shidda kọ̀dọ́wí ní èmi disagree pẹ̀lú ẹ̀ ní ìtò lé hina naltaqi fi ijtima'ati majlis idarati al-hay'ati al-khayriyya al-islamiyya tàbá pàdé آه، الآية خيرية إسلامية أولنية أولن تجبي سك بي تريجوراري وكان يقول لي بثقة واعتزاز إنه فحل العرب أني من صفمي بلو بو كونفيدنس إبي صدام حسين آه أقوى والأربع وانو أحسب أنه كان بهذه الأمور كلها يؤيي النفسية العربية وذينية العربية بما يريد أن يفعله tẹ̀lẹ́yìn ẹ̀kọ́ tó wá sọ pé wa ahmadullah anni lam usharik fi shay'in min hadha kọ̀dọ̀ yìí mo dúpẹ́ fọlọ́n ipe mi ò participate níbi kankan nínú mítíìnì kọ́nfẹ́rẹ́nsì tí Saddam pé wọ́kọ̀ dòrí tu akthara min marra limutamarati Saddam wọ́n pè mí more than once ipe kí wọ́n participate ní mutamarati àwọn kọ́nfẹ́rẹ́nsì Saddam invite sí wọ́n aláhàlá ìyẹ̀fì dáwà Sadamu insist pé kí n ṣáàwá kí n wá àṣẹfẹ́rù ah, Iraki ah, fi Qatar that is ẹni tó jẹ́ ambassador ah, Iraki ní Qatar ó ṣe kí ni ó insist ó persist lórí pé kí ló ṣàfẹ́ kí n wá that is pé Saddam fẹ́ kí n persuade ń bẹ̀ walakin ìtàzártú ṣùgbọ́n ní mo excuse ara mi wa asọ́tọ̀ alàlẹ̀ ìtìzára mo lè insist lórí pé mo mú excuse wa náà وكانوا يقولون في العراق وما صني العراق هناك علمان فقط لم يستجيبا لدعوة العراق أو دعوة صدام ipa àwọn méjì péré náà làwọn afáà tí wọn pàṣípẹ́tì níbi ìpèpè tí Saddam ó pèpè Abul Hasan al-Nadwi fi al-Hind wa Yusuf Qaddafi fi Qatar wa dhalika min fadlillahi alayna wa ala an-nas so kágbọ́n nǹkan tí Qaddafi tí ó sọ ní page 29 gẹ́gẹ́ bí aṣíkà page thirty lọ bẹ́ẹ̀ that is page uh, six twenty nine six thirty thirty one lọ́ba ṣe ká ni náà a rí pé nǹkan tí mo summarize òun nílé yìí so àwọn sáfàrà àwálí àwọn against ìjọba wọ́n against àwọn àfáàgbà ní 1990 tán Sorry. Saudi invite our allied forces wá pẹ̀lú àwọn àfáà tán sọpọ́tì àwọn tán gbà pé ó kí á sọpọ́tì torí pé làlúrí ni àwọn sábàrà wà lè insist àwọn àgbà Ikhwan Muslimin náà àwọn náà ṣe kí ni wọ́n sọpọ́ọ̀tì nǹkan yẹn gẹ́gẹ́ bí Al-Qaradawi bí wọ́n ṣe sọ pé kí ni àwọn míì wọ́n gba wọ́n gba pé kí wọ́n ja kan participate níbẹ̀ tí a bá lọ wọ ka kíní àárẹ̀ àwọn nǹkan tí mo ṣe lálàyé yìí so o mo fi sọ́ngbà kan pé dókítà tó ń sọ kìnìsílà kó ṣe pé wọ́n mọ details àwọn nǹkan míì tó ń lọ àbí wọ́n ṣe kí ni wọ́n wà sincere níbi presentation wọn Sheikh Al-Albani alayhi rahmatullah lára àwọn tí wọ́n support invitation ni wọ́n torí ìyẹn turn against Saudi torí náà ní 1999 before Sheikh Al-Albani jẹ́ ìláyé Saudi sì fún wọn ní kíni ó sì fún wọn ní Wissam kíni Malik Faisal tí wọ́n wọ́n ṣe wọ́n ṣe kíni wọ́n sì gbà tó ṣe pé Ibrahim Shakra àwọn Shakra àwọn náà lọ bá wọn gbà wá wọ́n lọ represent Sheikh Al-Albani bẹ́ so kò bí jù láàrin wọn ọ̀rọ̀ Sheikh Rabi' à ń kó mọ́ra wọn pẹ̀lú àwọn Salman adosfẹ́lẹ̀ àwọn torí pàwọn yẹn pẹ̀ 60 lórí àti máa jí àwọn ọ̀dọ́ against àwọn àfa àti ìjọba òun làwọn sheikh rọ̀bí àǹkó náà fi jáde against wọn pàtàkì jùlọ sheikh muhammad bin alhaji sheikh Mohammed bin haji hafizahullahu ta'ala lára àwọn tán jáde against safara wali gbogbo wọn náà ni ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀ ṣùgbọ́n kí ni kuwait yìí mọ́ iraq mọ́ invitation allied forces òun làwọn nǹkan tó ṣe yí pé ó dàárín wọn rú so kò wá ń ṣàwọn nìkan ni wọ́n sọpọ́ọ̀tì pé kán invite allied forces Sheikh Albani ó sọpọ́ọ̀tì kò dẹ̀ ṣe kí ni kò dáárín Sheikh Rabi àti Sheikh Albani àti àwọn míì àti Sheikh Bin Baz kò dáárín wọn rú tó mẹ́ pé kí ni Sheikh Bin Baz sọpọ́ọ̀tì ó ṣe kí ni òun náà juwọ́lẹ̀ nítorí pé ó rí pé dọ̀rúrà ni though on the other hand ni ó appreciate àwọn tí wọ́n insist náà in fact àwọn lọ́ka fíkìl jihad Qaradawi mo ti post eléyìí náà lórí facebook ń gbà kan ó ní ìtàwọn mú yẹn tó yẹ káwọn náà káwèrè káwọn mú ni tí wọ́n bá wá jáde lára àwọn tí ó kọ́kọ́ wà against àwọn amẹ́ríkà lòun wà ìyẹn nínú fíkìl jihad eléyìí mudhakirati min qarya wal kutab so in tó bí issue gangan òun lélẹ́yìí amiru naif gẹ́bí tí mo sọ wọ́n ní pẹ̀lú Turkil Faisal wọ́n ní àwọn tán jẹ́ àwọn leaders ìhwanu ní wọ́n ṣe kí ni wọ́n jàǹbá àwọn so bí irú àwọn Zandani bí irú àwọn kí náà ń pè Ghanushi Rashid Ghanushi bí irú àwọn Ghanushi àwọn yẹn wọ́n padà lọ pẹ̀lú Saddam Hussein ní mutamaru yẹn mo rò pé àárín ẹ̀klẹ̀ mutamaru tí kò dọ̀wé sọ pé wọ́n ṣe andrew ida mutamarati àwọn Ghanousian kò àwọn lọ sẹlòmíì wọn láwọn ní tawakufu somehow níbi nǹkan yìí àbáwọn wá fọ́pọ̀ ṣùgbọ́n àwọn láwọn reservation níbi àwọn nǹkan ní gbogbo eléyìí náà ni kọ̀ọ̀bẹ́ wíkọ́ sí ààyè tó pé ayò nílé gbà àti mọ́ ká gbogbo àwọn nǹkan wọ̀nyí ni so in tó ṣẹlẹ̀ gangan òun ni eléyìí ẹ̀yìn náà wò láti 1990 wọ́n manage ẹ̀ ní lẹ́fù pé kí ni àwọn sábàrà wà ní dankanru wọ́n jí àwọn ọ̀dọ́ wọ́n padà gbọ́n wọn sẹ́wọ̀n ó ti 1999 wọ́n rìlíìsì wọn wọ́n farabalẹ̀ fúngbà díẹ̀ ìgbà tó yá wọ́n tún bẹ̀rẹ̀ padà kó tó wá di ìgbà tán padà tún wá gbé wọn ní nǹkan bí 2018 yàrá bọ̀ch kí dẹ̀ ló lìdí sí gbogbo ẹ̀ òní ró tán tún play níbi kí ni àròbí ìlà àròbí tó ṣẹlẹ̀ ní 2011 àròbí ìlà àròbí tó ṣẹlẹ̀ ní 2011 yẹn àwọn ah, alikwan muslimun wọ́n play role tó lágbára náà láti lè fi assist àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe eh, eh, ìyípadà ìjọba so olófìdí jẹ́ pé ìgbà tí wọ́n sọ pé kí eh, Mubarak kúrò ní Egypt Qardawi òun wà ní Qatar torípọ̀ náà ti sá kúrò nílùú láti nǹkan bí early 60s ọ̀sọ́lò náà ti sá kúrò nílùú tó ti lọ kọ́tọ́rù so Qaradawi láti orí mímbàrí ní kọ́tọ́rù òun ló ti ń jí àwọn tí wọ́n jẹ́ eh, kí pé àwọn demonstrators àwọn tí wọ́n ń ṣe mudaharat ló ti ń jí ẹ̀ wọn délẹ́bù pé ń sọ wípé irhal ya mubarak rẹ mubarak kúrò ń bẹ́ẹ̀ gbogbo alẹ́ ìkútàbù tó wà nún dáadáa ni débi pé àwọn tó ń sọ wípé àwọn olórí ká mọ́ jáde against olórí hadithi wa in daraba zaharuk wa akhadha malak wa in daraba zaharak wa akhadha malak aw in duriba zaharuk aw akhadha maluk hadithi Qardawi sọ pé hadith da'ifu ni Qardawi ṣàlàyé fídíò rẹ̀ wà tó ní hadith da'ifu ni lára àwọn kíni mutabi'ati kò ń ṣe lára àwọn usul nínú Sahih Muslim bó ṣe ń sọ náà nìyẹn àwọn hadithi wà àbálọ àbábọ̀ Mubarak padà kúrò lórí oyè yìí eventually ó padà dé orí oyè àwọn aráàlú tán ṣe revolution against Mubarak tán revolt against Mubarak àwọn náà náà tún wá dìde adaaf ó ti ń sin àbí ní the ìfẹ́yìn ìlọ́po méjì àwọn tán ṣe protest against Mubarak náà ṣe protest against Morsi Kordawi ó wá ń ju òun láti ibẹ̀ yẹn náà ó wá ń ka wọn the same hadith tó ti dọ̀ áfà tó tún wá sọ ha padà ó wá bẹ̀rẹ̀ sí ní kó àwọn hadith wá tí ò kó wá tẹ́lẹ̀ tó ṣe pé ordinary hadith tó sọ pé wà dọ̀ífù yẹn ni àwọn hadith pọ̀ jantẹ́rẹ́ tó ṣe wípé wọ́n ń sọ orú nǹkan tádìí fi yẹn sọ hátà yìí tó sọ pé wà dọ̀ífù yẹn ni Abdulaziz Tarifi ó sọ ha rẹ̀ pẹ̀lú túrùkù míì tó ní tí ó sinú Sahih Muslim kọ̀dọ̀ wọn kí wọ́n kó gbọ́n nǹkan wá nípa pé wọ́n lo hadithi kama ṣe kúrú jẹ́ al-hukam kama ṣe kúrú jẹ́ al-hukam ní àsìkò ìgbà tí ó ti wípé Mursi wà lórí oyè tó sọ̀ksídì tó débẹ̀ àwọn ikhwan wọ́n ti ń jí àwọn èèyàn láti tọ́pọ̀ àwọn ìjọba míì náà bí ìjọba Bahrain àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ti Saudi náà òun náà ti wà ní pipeline ní can be march 11, 2011. thousand can be march 11, 2011. thousand and eleven wọ́n ń ṣe protest ní saudi náà so nígbà tí Mursi padà débẹ̀ nígbà tí Mursi padà débẹ̀ so ìlànà rẹ̀ ń fi lọ síbi kó fún àwọn ìkwánu ní sọpọ́ọ̀tì àtàwọn tí wọ́n já wọn tí wọ́n fẹ́ wọn ṣe protest nǹkan kan mara ibi tí saudi náà ti ṣe kíni tán yí padà against òun náà nìyẹn bákan náà Saudi bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú àwọn alkhwan muslimun by 2013 Emirates àwọn ti uh, wọ́n ti outlaw àwọn alkhwan muslimun wọ́n ti proscribe wọn ipe terrorist organization ni wọn 2014 Saudi náà follow suit by 2017 àwọn ayatollah máa wọ́n gbé fatwa jáde láti lè sọ wípé ìlànà àwọn alkhwan muslimun ìlànà tó takò ìlànà nabi muhammad sallallahu alaihi wasallam ìlànà khuruj al-hukam ni gbogbo eléyìí akọ̀ǹkan lórí ẹ̀ngbà by 2020 wọ́n gbé fatwa tó lágbára wá again